àwọn tó sì sórí ibú látara àtàn yìí ó ṣe kí nù iná oríṣiríṣi ló sórí ibú ìyẹn náà nílò àwọn àwọn tó gbà bẹ̀rẹ̀ lọ́dún sí Muawiya wọ́n á gbára Muawiya wọlé sára àwọn ṣàbìtú ẹ̀rọ owó sí nígbà tó rí ilẹ̀ mọ́ Yazid Yazid ọmọ Muawiya ló pa Yazid ọmọ Muawiya ló pa àtàrà bẹ́ẹ̀ wọ́n líǹkì ẹ̀ pé ajẹ́ pé Muawiya ló ṣe kí ni lọ́nà ẹ̀wọ́n burúkú àtàrà pé Muawiya lọ́nà ẹ̀wọ́n tá a bá kíyèsí dáadáa náà ẹ wò ó láàrin òun àti àlí àwọn tó lọ náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣe ìṣẹ̀lẹ̀ níjọ́ tán láwọn fẹ́ parí ìjà ẹ wo iṣẹ́ tó ṣe ẹ wo bí amúrú ibi nígbà á sí àti àbú Musa àrí ẹ wo gbà tán ní káwọn méjèèjì ó jọ lọ rí sọ̀rọ̀ wọn kà kàrà bẹ́ẹ̀ pé amúrú ibi nígbà á sí elétekéte lòún ṣe ló fi déte but Abu Musa al-Ash'ari ohun dẹ̀dẹ̀ wúlẹ̀ ló kò nílà akáyì kò mọ̀ pọ́ńkẹ́ òun ni ń ba ní agreement lòun náà fi lọ irú agreement eh, Abu lòun bá ní ẹ̀ tún wá sọ̀la ẹ̀ tún bá lọ́dọ̀ Muawiya ah, ah, ìwọ kẹ́lẹ̀ lábá wà ali ah, ó

tọ́lọ́ náà jọ wọ́n lọ́nà kò rárí pé pàtàrà kúkà kọ́ ìmọ̀ tí gbígbà tí wọ́n rọ́jà tí wọ́n rí jọ mẹ́ta wọ́n wá fi dàn wọ́n gbọ́ wọ́n ní ìmọ̀ ní ẹ̀wọ̀n kan. ni ó ẹ̀wọ̀n ti lọ ṣe líǹkì ẹ̀ líǹkì ẹ̀ líǹkì ẹ̀ ó sì ní ó sì wa ìran mẹ́ta ní bá aṣọ́ra lọ sí ìran mélòó ìran mẹ́ta. àwọn ará ká ash-shi'atu ash-shani'a ar-rawafid rafadahumullah. ìran kejì an-nawasib an-nawasib yuqabiluna ar-rawafid. ìran kẹta al-muslimun. as-sunniyun ahlus sunnah wal jamaa'ah ọlọ́run kìíní àti ìnà kò mọ́. ìlànà àkọ́kọ́ tá a pè ní àṣẹ àtúnṣẹlẹ̀ à àwọn níjọ aṣúra kìí ṣojú aṣúra kankan àwọn ibà yóò pè bẹ́ẹ̀. lọ́dọ̀ tí wọ́n yọ ọmọ ìṣọ́jú ọjọ́ ìbàlódé wàlíkàbà ọjọ́ àgbà kò sí. lọ́dọ̀ tí wọ́n àwọn gbà péjọ náà ìbànújẹ́ làwọn gbọ́dọ̀ fi lò ó ọjọ́ kìíní nù àwọn ará kìíní nù ìrìn àkejì àdáwáṣe àwọn lọ́jọ́ òun ọjọ́ yẹn ọjọ́ ọdún ni ọjọ́ ọdún ni báyìí lè ṣe ń banújẹ́ ìyàwó mọ̀ ẹ̀dùnú àwọn láwo ò ní jẹun àwọn jẹun àáyò àwọn bá sọ ọjọ́ ọjọ́ káyó ìlú ibi ó ti kàn wá lẹ́yìn báyìí ó ti mélòó àjọ náà. iná lẹ́ẹ̀kẹta làwọn wá ní ọjọ́ aṣọ́rọ́ ẹ̀lẹ́bí ti ní aṣọ kíní bẹ́ẹ̀ àgbà rẹ̀ àwọn ti rí mọ́ bẹ́ẹ̀. ẹni tí ó sì gbà wẹ́nu wọn kò sí kíní kò gbà kò sì jíjà òdíjí la fún yàn àìwá gbàwé rẹ̀ kò ní lọ nílẹ̀ máa wọn tó sọ́dọ̀ ọjọ́ ìbàlẹ́yìn kò sí nílé rẹ̀ ilé rẹ̀ ìbáwọn tó sọ di ọ̀dọ̀dún tó àwọn abìrì pé àwọn tó wá sọ dọjọ́ ọ̀bànújẹ́ èé ṣe tàbí sọ dọjọ́ ọ̀bànújẹ́ sínú rí lọ́bẹ̀ tàbí ṣe kínú pẹ̀lú àlọ́wọ́ àwọn náà ní dáláwọn rí ọjọ́ ò ní wọ́n pa Al-Husayn ibn Ali Al-Husayn ọmọ ọmọ ànẹ́bì ọmọ nàná fátímà ẹ̀sùn nàná fátímà bí Hassan ó sì bí kí ni ọ̀sẹ̀yẹ̀ àwọn méjèèjì wọ́n ṣe bèèrè o wọ́n ṣe kí ni ẹ̀gbọ́n àwọn sọ fúnra wa ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n Al-Hassan wá Al-Hussein ṣe kí ni tẹ̀lé ní tó kàn wà nínú tàn ní pé ń ṣe ń bẹ láàárín àwọn méjèèjì pẹ́ẹ́ àwọn kan lẹ́rí kò tọ́nú fátímọ̀ ní hasan sábà ìlú lóyún ọ̀sìn àwọn gbogbo tọ́dún kan òdúdú oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá lọ àwọn kan ló tọ́dún kan ní oṣù kan bí ẹ àwọn kan ní kò tó bẹ́ẹ̀ pé ìṣẹ̀lá ti lọ. àmọ́ wọn àtàjọ wálé ayé nílò nìṣó mọ́sẹ́gínní ọmọ tẹ̀lé ọ ikùn ògbà wọn pọ̀ lẹ́ẹ̀kan náà kálukú kọ́kọ́ lo ikùn kẹ́lùkì náà tó wálé ìgbọ̀rọ̀ wá di tí wàhálà tó wá bẹ́ẹ̀lẹ̀ lóṣùlá alìkòsẹ́yìn ibn Ali wá mọ́ra pé àwọn sẹ́ni tí ní àlẹ́gbà lábẹ́ àtúnfẹ́ lórí gbáyẹ̀ sí ibn Muawiya gbogbo àwọn wàhálà tó ti bẹ́ẹ̀lẹ̀ láàrin Muawiya àti àlì àwọn àṣẹ́kùbọ̀ rẹ̀ kọ́ńtínítì rẹ̀ yóò àwọn èèyàn wá ń sọ fún àtẹ̀sẹ̀ ìgbà kódà hasan ìgbà àbí sọ fún àwọn mí náà sọ abáná kéde wọn ti tẹ̀lé ọ̀dẹ̀ ah mọ lọ mọ lọ lílọ yóò ṣàǹfààní àwọn táwọn wá jọ tán dúró du ọmọ ogun àwọn náà wá sì pé mọ dáhùn ìjà lọ ànímọ̀ wọn náà tọ́wọ́ pàtàkì máa lọ́wọ́ ẹjẹ́ àlọ́ ah, ní ẹmọ́jà lọ irọ́ àlọ́ ní àlọ́ ní ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ìwọ́n á dé ààyè kan àdúgbò kan à ń pè bẹ̀ ní Karbala à ń pè bẹ̀ ní kílà pé Karbala àdúgbò yìí ibẹ̀ ni àwọn kan tí wá ṣe ṣìṣàl láti kílẹ̀ pé Yorùbá ti wọ́n ra gbàdúrà àdúgbò ní Yorùbá ti wọ́n sọ̀rọ̀ wọ́n ra gàbù wọ́n ẹ̀sùn jáde wọ́n bá ra gàbù wọ́n ìwárà lágbàdúrà ọ̀sán pọ̀ wá lẹ̀ kan náà ní olè ń lọ ń bolo dáa gíní kan gíní kan èlé lọ á lọ gíní kan gíní kan kí ló ṣe yín gan wàhálà yín gan pẹ́ẹ́pẹ́ẹ́ kátó yín kátó fọ̀ wọ́n ti gbé dà jáde pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ kátó kátó fọ̀ ẹ̀sọ́ ṣe é lè ta ló wá ta ló ṣe lé ìtàn orí díẹ̀ fi múlẹ̀ nídìí múlẹ̀ tí ó fi ní lọ́kàn balẹ̀ èyí ó lè jẹ́ jòkó ọ̀la láti yẹjú tán tó di bí ọ̀rọ̀ ní àgbọ̀dọ̀ yẹjú ṣàlọ́ ìtàn orí díẹ̀ fi múlẹ̀ báwọn ẹ̀kan ṣe ń ti sọ́dọ̀ Yazid ibn Muawiya ní Yazid ọmọ Muawiya ni a ń rí tẹ̀ náà bí nílẹ̀ pé irọ́ àwọn tó kóra wọn jọ ohun tí wọ́n ń tì láti lé àwọn náà náà pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn tó wá rágàbò wọn gbogbo ẹ̀ náà ní jẹ́gbọ́ àkọọ́lẹ̀ ok táwa ní ìwọ̀n ní burúkú ayé yányán oníkéyìn máa ma pariwo pé Muawiya ló pàdé àpò pẹ̀lú Yazidu ló wá pàdé àpò pẹ̀lú àwọn tí wọ́n pa Muawiya má bá wọn parú sọ̀bá wọn ní burúkú ni o ọlọ́run níjà bá wọn ṣe o ibi àwọn ẹlòmíì ti ṣàgbákò lára Muawiya kò ju nígbà dé lọ níbi ẹ ti ṣe àgbákò wọn sáà ṣe àbí tó bá túbá kò ju dé lọ ṣe é ti rí Muawiya tẹ́ ń wò ibi èèyàn bá ti gba ara rẹ̀ tó bá ti kọsẹ̀ lára Muawiya ọ̀ kọsẹ̀ lára àwọn sàbẹ̀ tó kù lọ ẹlọ ka ìka àwọn ọlọ́wọ́ kọsẹ̀ lára Muawiya wọn èyí padà bọ́ bí kán padà ní nǹkan ìní náà ègé ìsì àwọn nínú àwọn sọ̀hà ẹ̀wọ̀ ìdí ìṣẹ̀lẹ̀ lòdì wáyé náà àwọn ìtàn rẹ̀ dáradára tí ó kà ní ẹ̀dùn gbàgbé yẹn Muawiya orúkọ ọmọ màá nẹ́bí kí ni kan ìtàn tí yóò rí ìdí ìjòkó torí bá a ṣe ń rí tó jọ pé ń tẹ̀ mọ́ yìí mọ́ Yazid láàdẹ́ títẹ̀ lẹ́mọ́ Yazid bó ló ti jọ akàn Muawiya another discussion àárín náà pé àwọn tí wọ́n ti ń ti láti lé nígbà táwọn ẹ̀gbọ́n rẹ̀ ń sọ fún alùsọ́lẹ́bì náà lè pé má lọ àwọn èèyàn àwọn sàábé tó kú pé má lọ àwọn àgbààgbà sàábà ní má lọ má lọ àwọn yíò náà ti pé yọ ẹja lọ bàbá ẹja lọ sà àgbọ́dọ̀ gbà àwọn náà ti ní nǹkan tí wọ́n fẹ́ sí ìṣẹ́bí yóò náà nílẹ̀ ṣọ́bọ̀ lọ́ ti wá mú kan jẹ́bí yìí rẹ̀ ìjú òṣòjú wa magálùkù kí láá fẹ́ mú láàrin òní pé ààyè tán ti wá pa ìtàn ìpele kí ni kàfàlà àwọn tó sì ṣorí ibú látara àkàrí wọ́n ṣe kínú ìná oríṣiríṣi ló ṣorí ibú ìran ní làwọn àràtà gbàtẹ̀ wọ́n tó ṣe mọ̀ àwíyàn wọ́n wá gbára mọ̀ àwọn ìyàwó ní sára àwọn sàbìtù ẹ̀wọ̀n ó sì nígbà tó wọ́n níbi ilẹ̀ mọ́lẹ̀ sí ìdí yezid ọmọ muawiya ló pa yezid ọmọ muawiya ló pa àtàrà bẹ́ẹ̀ wọ́n líǹkì ẹ̀ pé ajẹ́pé muawiya ló ṣe kíni lọ́nà ẹ̀wọ́n ní burúkú àtàrà pé muawiya lọ́nà ẹ wá tó padà pé muawiya òun náà tá dáadáa náà ẹ wò ó òun àti àlí àwọn tó lọ náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣe kú ṣẹlẹ̀ níjọ́ tọ́láwọ̀ fẹ́ parí ìjà ẹwọ iṣẹ́ tó ṣe ẹwọ bí amúrú ibi nílẹ̀ áásí àti Abu Musa al-Ash'ari ẹwọ gbà tán ní káwọn méjèèjì ó jọ lórí sọ̀rọ̀ wọ́n kàrà bẹ́ẹ̀ pé amúrú ibi nílẹ̀ áásí elétekéte lòun ṣe but Abu Musa al-Ash'ari òun dẹ̀dẹ̀ wulẹ̀ lòun kò nílà káyì kò mọ̀ pọ́fẹ́ tẹ̀ náà baa ń ní agreement lòun náà fi lọ sáìnì irú agreement rẹ̀ àtàrà rẹ̀ mohamed abu rírà tiẹ̀ alátẹnujẹ lòun ẹ̀ bá lọ́dọ̀ àlílé ní ẹ̀tún wá sọ̀la mohamed ah, ìwọ kan náà lábá lára àbí alọ́dọ̀ àbí ìwọ la tún bá lọ́dọ̀ buhari oníbẹ̀ẹ́ ni asọ̀láàfù àrọ́ àlíyé ní àtàrù sọ́díká tí ìrò ká bẹ̀rù ọlọ́run ká sí lọ lọ́dọ̀ àbí èèyàn máa ń ṣe wàtọ̀ àmọ̀ ìgbà Muawiya àti sáàmù sọ́dí kí yóò jẹun tí ó ní ìtumọ̀ dáadáa èyí ò ní bẹ lọ́dọ̀ Muawiya ẹwẹ́ ní burúkú àtàrà bẹ́ẹ̀ náà wọ́n kàn jọ́ǹpù láti lọ pé àwọn sáré ìjẹun bí àti ogun ọ̀dẹ̀ agbádùn náà ẹjá wọnú ìtàn ìjẹ́ nílé nígbà kan làdínẹ́bì ń kírun

nǹkan yóò kán owó mu ọtọ alúbà ọ̀nà ọtọ alúbà ọtọ alúbà ọgbọ́n ṣe mú un. sí àwọn nǹkan ó parẹ́ balẹ̀ tajarrab tajarrab wa taharrar bó bí kìíní ìṣẹ̀lẹ̀ rẹ̀. àmọ́ àkíkọ́ àwọn àwọn ló pa Hussein ibn Ali kò sí ẹni gbogbo ẹnu lẹ̀ mọ́yẹ̀ sínú bẹ́ẹ̀ bá sì rí ti lọ́dọ̀ rẹ̀ kò tún ṣe é lẹ̀ mọ́ ìgbà ó tún wá parọ́ tó ń gbà wọ́n parọ́ pé muawiya ló yẹ jíjọ di àdùsẹ́ wọ́n bá tún nítọ̀ alhassan mujẹ́ jùlọ ali náà muawiya ló tún rọ́mọ rẹ̀ kan tó fi pọ́ìsì sínú oúnjẹ tiẹ̀ náà tó fi apá muawiya tó wájá pààyàn báwọn òun wá tó wáyé lómi ìjó pamọ́ láyé àfáwọn ọmọ ànábì sẹ́nitá ń béèrè ìlànà náà máa ń béèrè lọ́wọ́ ara wọn làwọn fi wá sórí burúkú pẹ̀lú àṣà fúnra wọn àwa ò sórí burúkú pẹ̀lú àṣà fúnra wa àwa ń fúnra lọ́wọ́ pé á ah, àdúgbò kò láti ń jáde lọ́bì fi ròyìn ẹni yìí

ó sàdúrà fún Abu Hurairah ó dẹ̀jú pé láyé sàlẹ̀ ìgbìmọ̀ abadan mo ní gbàgbé ìmọ̀ láyé ó wá sí irú àdúrà fún buhari ẹ̀ wájú kò ní gbà lórí ẹ̀ oníkọ́mọ́ ọba sí yẹn lẹ́ní ìmọ̀ náà nǹkan bẹ lórí ìjọba àbálọ yóò àwọn tó pa àlùfẹ́sẹ̀rẹ̀ nínú àmì àwọn àjọ wọn àrí àjọ wọ́n sì pa pa àbòṣe àwọn òwárí gbàgbé ọjọ́ ìbò tán ọjọ́ ìkíláníṣẹ́ bí àti ọjọ́ ọ̀dẹ ọjọ́ kẹwàá wọn kílánókù ìjọba àwọn bá ní àwọn sọ ọjọ́ olóòkọ ààyè tí wọ́n ti pa àlùfẹ́sẹ̀ kíláyìí lọ́dún pa àlùfẹ́sẹ̀ náà bá sọ ọ́ di yẹ́wò kàrbàlà yẹ́wò tọ́ bá dé ìránù wọ́n kó sí nínú ọmọ ilé fún mọ́ ẹ̀ ìwọ náà ọ lè tẹ́sórí gọ́ngù àbí kí wọ́n pe YouTube rẹ kàtẹ́ Karbala kàtẹ́ K-A-R-B-A-N-A-H wọ́n làbọ̀ fi hcp a nìkan sí ló gbé Karbala wọn bọ̀ ọ̀rọ̀ nìkan o láti kí ni jẹ́ sọ díẹ̀ fún ọdún tọ́jú àwọn àdíjọ́ àwọn onígbàgbé rẹ̀ nù tàn irú tó wá sí rẹ̀ jálù sí ẹ̀rí bí i àwọn gbọ́dọ̀ mọ́ sí ẹ̀yáwó rẹ̀ àwọn mọ̀dá padà wá sí wáyé tó bá tó wá di ọjọ́ Karbala lọ́dọ̀ wọn wọ́n wá gbé ọ̀bẹ ẹni tó gbádà ó gbádà ẹni tó gbólúrọ̀ ó gbólúrọ̀ kí ẹnì kan bẹ́ẹ̀ wọ́n fi báyìí mú bọ́ rẹ̀ wọ́n fi wọ́n fi máa fi nara báyìí ìtọ́ bá fi nara báyìí ara ó mọ̀ bẹ́ẹ̀ ni àwọn arúgbó fún pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀jí ó máa dáa ní yóò mọ̀ Karbala ẹ̀jí ó máa dé kí ni yóò máa dáa bí wọ́n ti lu ọmọ tọ́lá bí ìpẹ́dá bímọ lè ní ìsìn náà pọ́sùn wa ní kàrùbárà tó bá dọ̀tún la owó tọ́ náà lè jì ìlú amọ́bí wọ́n ṣẹlẹ̀ pé kàràbàrí ní ọmọ yẹ̀yẹ́ sì ní mo bí wọ́n kí ni wọ́n ṣe fún àlùsẹ́ níbi náà lè kí ni dàgbà bẹ́ẹ̀ orí ara yìí àyè wọ́n fẹ́ lórí mi mo wá gbọ́rọ̀ kan lábẹ́ àná mo ní ẹ̀kọ́ lọ́gé mọ́tò ọ̀pọ̀dáàbò ṣe é tó ṣàràfọ̀dé ìgbàdìmọ̀ lọ́dún àbí nàbọ̀ wọ́n ó dàbí akúgbọ́ àbí àná náà lọ sí láàbí ọmọdáka ní ìyẹn òjú forty seconds báyìí lọ àwọn ń sọ̀rọ̀ àwọn ìlú káàdì tí a gbé tẹ́lẹ̀ ti bàwẹ́ lè tẹ̀lé lè tẹ̀lé pé wọ́n gbé orí ẹnu ara wọn àbí àwọn ará ní òkè ẹ bá tẹ̀ dé ìran ẹni pé ó sara wọn ládàá ó bẹ̀rẹ̀ àwọn ní nǹkan lóòótọ́ ó gbé arọ́ wọn ṣe kíni yóò mọ̀ ṣẹlẹ̀ ṣe kíni kan àwọn aṣọ àṣọ wọn ní kọ́ọ̀tù ha ó ti wá bẹ́ẹ̀ ti nàìjíríà ti wa tẹ́yìn náà ìgbéra yín sí yá tábà lọ́dọ̀ tí èyí wọ́n forí ah, àríkẹ́ yóò sara yín ládàá ẹ̀rọ gbọ́ mú ti rẹ̀ ní gbogbo lórí pé ẹgbẹ̀ pé àti ìdẹ́gbẹ́ dúó sí jẹ́ sí kíni tí wọ́n ráwọn obìnrin wọn àwọn oníwà kóra wọn jáde wọ́n wà wàṣọ dúdú jẹ́ aṣọ ọ̀fọ̀ wọ́n wà lọ sí ẹ̀mí wọ́n lè mọ̀ sókún orò okun orò àbí ọ̀rọ̀ tó kù ẹkún àrò wọ́n máa lọ ní títí wọ́n parí ti rẹ̀ ní ojú wọ́n pọ̀ fún wọn black black ní yóò ṣẹlẹ̀ ní ìlànà kò nídìí lọ sórí íńtánẹ̀tì ọ̀rí lọ́dún yìí náà ìjọ gbọ̀dé àwọn àbájọ kílò tó yà lọ́sọ̀ kí ní pàwọn lọ́gbọ̀dé ìjọ gbọ̀dé wọn ti pamọ́ rẹ̀ wọ́n ti sí gbangba wọ́n ó ti lẹ́gbọ̀dé wọn rí wọ́n ó sì sọdún ìgbà wọ́n sì sọdún ló lọ wọ́n sì ti tó lọ lọ ìwàmọ̀ bí akóró náà jẹ́ wọ́n fi àwọn ẹ̀yìn mọ́ ìmọ̀ torí ìfolò rẹ̀ gbà náà. alákùnrin ha kí la fẹ́ fún bẹ̀ ni pé báwọn ti máa wọ́n fi ní mú kọ́bìn àwọn opposition wọn àwọn nàwáṣì àwọn amú ọjọ́ pé ọjọ́ ilé yìí ọjọ́ ọdún lọ́dọ̀ tí wà àwọn aṣọ́dọ̀jọ́ káyówó káyó káyó bẹ́lẹ̀ yóò báyìí náà máa yẹ náà fílà káyó káyó oríṣiríṣi kan àwọn amọ̀ ṣe àwọn mìíràn ẹran iléyà Ramadan iléyà bá ti kọjá wọn láti láti yọ bí oṣù kan ẹran iléyà wọn wà tọ́jú ẹ̀ láti gbàdá wọn fi fi èkó sọ̀rọ̀ pàtó bí láti tọ́jú ẹran lóòótọ́ àmọ́ kò ní atọ́jú ẹ̀ nítorí bá tún sì àmọ́ àwọn ẹ̀ àwọn jẹ́ ẹran tó bá di yẹ́wò kàrùbà ọjọ́ táwọn ilé ti kàrùbà la àwọn wà kó jáde wọ́n ti fi ṣe kó wọn aṣọ olùtẹ̀ láta àwọn ti gbogbo ẹ̀ wọn máa jẹun wọn mú wọn máa ti fàájì. àwọn míì náà tó bá lówó ni wọn wọn pa ẹ̀rọ nígbà tí yẹn sọ lóhùn tí ó wàṣọ tó ń lé tí ìró òun ṣe gbogbo ẹ̀ ẹlòmíì rẹ̀ tí ìró nìkan ló lé jọ náà yóò ṣàmúra yàtọ̀ pé ṣe aláwo ò rí bànújẹ́ nínú ilé tiwa kí ló fà á ni pé foundation táwọn gbé àtakò tí wọ́n sí ni pé gbogbo ń tẹ́ bá ti ń ṣe àwa ó máa ṣe opposite rẹ̀ gbogbo ń tẹ́ bá ti ń ṣe àmọ́ ṣe kí ni àmọ́ ṣe opposite rẹ̀ opposite ló máa ń débi kódà wọ́n bá débi méjì táwọn ṣe àmọ́ claim báwọn nífẹ̀ẹ́ àwọn àlù méjì àwọn ẹ̀nà wá síbùsì ń kóyọ àwọn àlù méjì àìlùmọ̀lúfà àmọ́ kí ni ìmọ̀ fi mú wa tó gbé wa nínú olẹ́ bá wà níwọ̀ntúnwọ̀nsì má sọjọ́ lọ́jọ́ ìbànújẹ́ at the same time má sọ lọ́jọ́ ọ̀tún nǹkan méjì lọ lè ṣe ń jọ́nà ẹ̀yìn má kọ́ gba àwẹ̀ àbí kọ́ fàwẹ́ lẹ́ẹ̀kọ́ sí wà nọ́mà bọ́ sí lo ìníhùn bẹ́ẹ̀ náà lọ́ sí lo ọjọ́ mọ́ndé náà má bànújẹ́ má ṣe kí ni àdúró àmẹ́ni ó sorí ire parí òlẹ́ni tó bá gbìyànjú àti gba àwẹ̀ ní ọjọ́ náà ọlọ́mọṣà àti ọlọ́run fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà àti àlè gbà á ọlọ́run sì ní ọlọ́run fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wa lọ́mọ lè yíwọ káàmù ìwà ìlú ìwọlé ẹni sí ìdáná ìwà ìyá kọ́ ẹ̀rí màláfíà ورزقا طيبا Guidance Facebook page. Follow, like, and share.